tún mú wá yìí èyí tó tún lágbára ni ó sì ní ní kàyéfì ó yani lẹ́nu torí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ nídìí níyàn ẹni tó bá kàn lọ́mọ̀ ọbẹ̀ Èdùmàrè kò ní jẹ́ kí láburú kọ́ kàn wá láṣẹ ọba mi tó dá gbogbo wa. Ìbàdàn ni eléyìí ti ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an ṣé lóòótọ́ ni wípé wọ́n rí òkú arákùnrin kan nínú yàrá rẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin tí wọ́n ti ń wà. ṣé lóòótọ́ ni pé òkú arákùnrin yìí ó ti jẹrà sínú yàrá ṣé lóòótọ́ ni pé skẹ́lẹ́tì rẹ̀ ò ní wọ́n bá nínú ilé lẹ́yìn ọdún kẹrin tí arákùnrin yìí tó ti dẹni tí wọ́n ń wá. Hmm. báwo ni wọ́n ṣe rí òkú arákùnrin yìí gan nínú ilé rẹ̀ báwo ni wọ́n ṣe rí òkú rẹ̀ nínú ilé ìgbésẹ̀ wo ni àwọn ará àdúgbò gbé lórí ìṣẹ̀lẹ̀ náà kí ni ìgbìyànjú àwọn ará àdúgbò àwọn ẹbí àti ará ọkùnrin tí wọ́n rí òkú rẹ̀ nínú yàrá yìí ibo gan ló ti ṣẹlẹ̀ nílùú Ìbàdàn àdúgbò òbo ni ìgbìyànjú wo ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti gbé ni wọ́n ti ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà àwọn nǹkan tí a láǹfààní láti ṣàlàyé láti yànnàná lórí ọ̀rọ̀ yìí rèé lórí ìṣẹ̀lẹ̀ yìí rèé níkànnì Otasansan TV nínú fídíò tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ má gbàgbé láti bá ní láìkí fídíò yìí kẹ̀dẹ̀ bá ní tẹ subscribe button fún ẹ̀yin tí ẹ̀ bá ti subscribe tẹ́lẹ̀ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ kọ́kọ́ máa wo ìkànnì yìí Otasansan TV bákan náà kẹ́ ẹ bá ní tẹ notification bell kẹ́ ẹ lè láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá àmọ̀rírì yín ẹ já lọ ní agbègbè adéọ̀sùn ìdí orógbó community ní ìdó local government nílùú ìbàdàn ó ní wọ́n ṣàwárí òkú arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ adérẹ̀mí john abíọ́lá nínú ìgbìyànjú àwọn ará àdúgbò àwọn landlord association landlord association ládùúgbò adéọ̀sùn ìdíorógbó yìí ó ní wọ́n ṣàkíyèsí pé igbó ó ti kún bo ilé arákùnrin yìí arákùnrin tẹ́ ń wò lójú móhùnmáwòrán yẹn wípé ilé ti kún bo ilé rẹ̀ débi pé ó ti ń ṣe àkóbá fún àwọn olùgbé àdúgbò ilé tí ọkùnrin yìí wà. àwọn ará àdúgbò yẹn wọ́n gbìyànjú láti wá ọkùnrin yìí láti wá láwárí pé ọkùnrin tó kọ́ ilé dálẹ̀ jẹranjẹran báyìí tó dọ̀ ń ṣe ojúṣe rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ nínú landlord association tí àwọn ọ̀wá rí láti bí ọlọ́dún kan ìyẹn ní ọdún 2018 ni wọ́n ti rí gbẹ̀yìn nígbà tó di ọdún 2019 sí 2020 twenty ó ní àwọn ará àdúgbò àwọn láńlọ́dà ṣẹ́sàn àdúgbò yìí ó ni wọ́n á gbìyànjú láti ṣe àwárí ọkùnrin yìí pé ah, ó yẹ káwọn ọmọ whereabout ọkùnrin tó kọ́lé dàlẹ̀ táwọn ò rí láti gbà yìí nígbà kan gbìyànjú títí tí tí wọn ò mọ ibi tí wọ́n lè ti rí i ṣùgbọ́n ohun tí wọ́n mọ̀ ò ní pé nígbà tí ọkùnrin yìí tí yóò kúrò ní ilé ilé yẹn ní around twenty eighteen yẹn ó sọ fún àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ torí pé contractor ni ọkùnrin yìí engineer contractor ni ó máa ń gbaṣẹ́ sí káàkiri àwọn ìlú wọ́n dẹ̀ lọ́kọ́lé kan sí Port Harcourt ó wá dágbére pé òun máa pé òun fẹ́ lọ sí ilé òun tó wà ní Port Harcourt pé òun dẹ̀ máa padà sí ìlú Ìbàdàn ní twenty eight ní àsìkò tí iléyà bá dé ní ọdún yẹn ṣùgbọ́n àtìgbà yẹn ó ní wọ́n ti ń wá ní ọkùnrin tó ti dàwátì tí wọn ò sì mọ ibi tí wọ́n lè wá sí ṣùgbọ́n nígbà di around twenty eighteen twenty eh, twenty nineteen twenty twenty twenty twenty ó ní àwọn ará àdúgbò wa gbégbèsè pé ah kí àwọn kan tiẹ̀ wá láwàárí ọkùnrin tó kọ́lé dàlẹ́ yìí ṣùgbọ́n nínú ìgbìyànjú wọn wọn ò rí nígbà wá di pé ilé yẹn ń kún igbó igbó ti ń kún bo ilé yẹn ni wọ́n wá lọ rè wọ́n gbìyànjú láti pé kí wọ́n wọnú ilé yẹn kí wọ́n lọ san ṣùgbọ́n wọ́n tún bẹ̀rù òfin pé èèyàn ṣe lè èèyàn ṣe ṣàdédé wọ inú ilé ńlé láì tọ ìlànà tó tọ́ àti ìlànà tí ó yẹ ìdí tí wọn ò fi san mọ́ ní ní àsìkò yẹn nìyẹn ní twenty twenty orí ìgbìyànjú yìí ni wọ́n wá wà láti gba àṣẹ lọ́dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tó lè sán kí wọ́n tó lè wọnú ọgbà ilé ọkùnrin yẹn kó tó wá di pé gbogbo ìgbìyànjú láti gba ìwàṣẹ lọ́dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá láti wọnú ọgbà ilé ọkùnrin yẹn kó tó di pé ó ṣeé ṣe ní inú ọdún yìí nígbà tí wọ́n gba àṣẹ látọ̀dọ̀ ìjọba látọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá láti wọnú ọgbà ilé arákùnrin yẹn Mr. John eh, Adérẹ̀mí Abíọ́lá àwọn ará àdúgbò wọn bá gba alágbàsán alágbàṣe alágbàro láti bá wọn san ilé yẹn bí wọ́n ṣe wọnú ọgbà ilé arákùnrin yìí ohun tí nígbà tí wọ́n ń gbìyànjú láti san oko yẹn wọ́n rí i pé wọ́n kọ́ ṣàkíyèsí mọ́tò ọkùnrin yìí Volkswagen ni wọ́n kọ́ tí ilé ti àti igbó ti igbó ti kúnbò mọ́tò yẹn wọ́n gbìyànjú láti san wọ́n ṣàṣàn gbogbo àdúgbò yẹn àwọn ará àdúgbò náà wà pẹ̀lú wọn níbi tí wọ́n ti ń sán igbó yẹn lọ ni wọ́n ṣàkíyèsí pé ilé arákùnrin yìí àwọn rúùmù rẹ̀ ó wà ní ṣíṣí àwọn ilẹ̀kùn àwọn fèrèsé windows ó wà ní ṣíṣí wọ́n sá gbìyànjú láti débi tí window yẹn wà wọ́n bá yọjú wo yàrá tí ó ṣí window rẹ̀ yẹn ohun táwọn ará àdúgbò tí wọ́n bá ní yàrá arákùnrin yìí ó yani ó bani nínú ní kàyéfì Hmm. òkú arákùnrin yìí tó ti jẹrà ò ní wọ́n bá lórí ibùsùn ẹ̀yin náà sá ẹ̀wò ẹ̀wò ẹ ti rí ọ̀nà òkú rẹ̀ ò ní wọ́n bá lórí ibùsùn tó ti jẹrà skeleton skeleton ò ní wọ́n bá lórí bẹ́ẹ̀dì wọ́n sì bá àwọn laptop àti fóònù rẹ̀ tó plug máradàná tó fi mọ́ plasma tv nínú yàrá yìí kan náà. eegun orí rẹ̀ sì wà ń bẹ̀ pẹ̀lú àwọn undies àwọn boxers playpipe tó wọ̀ àwọn tó jẹrà kù wọ́n bá ń bẹ̀ àtàwọn nǹkan míì kan fi lè dàmọ̀ ni wọ́n bá pẹ̀lú rẹ̀ ẹ̀gbọ́n ta ló pa Mr. Adérẹ̀mí John kí ló ṣokùnfà kú rẹ̀ báwo ló ṣe kú gan ta ló lè sọ ta ló lè mọ̀ kò sẹ́ni tó lè sọ pé tó parẹ́ kò sẹ́ni tó lè sọ pé tó ikú tó parẹ́ bó ṣe kú rèé ṣùgbọ́n nǹkan tí wọ́n bá ní yàrá arákùnrin yìí ló ṣe ni ní kàyéfì wọ́n ní àwọn bá oògùn tó fi ń tìrìtì blood player àti malaria pé ni wọ́n bá ní yàrá rẹ̀ àtàwọn nǹkan tá a ti dárúkọ sẹ́yìn yẹn ẹ̀gbọ́n ta ló wá pa Adérẹ̀mí John abiola ta ló pa ìkúkú olókú bó lọ fẹ́ mọ tọ́pa tó wáyé pé èèyàn lọ́pá àwọn ẹbí rẹ̀ ń kọ́ sí òbímọ ni sí òníyàwó sí òlára nínú iṣẹ́ ìwádìí àti ìgbìyànjú àwọn ará àdúgbò yìí àti àwọn iléeṣẹ́ ọlọ́pàá ò ní wọ́n rí i pé ẹlọ́bìnrin ẹlọ́kùnrin yẹn ló bímọ ìkan náà ọmọ rẹ̀ wọ́n lọ wà labroad wọ́n sì lọ́ọ́ kọ́lé sí Port Harcourt lẹ́yìn tó túmọ̀ sí pé ọlọ́lá ọlọ́rọ̀ ó ní arákùnrin yìí ṣùgbọ́n ṣá àwọn ò ní lè sọ púpọ̀ jù níta mọ̀ ní pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti máa gbìyànjú láti mọ tó ṣokùnfà ikú arákùnrin yìí ọ̀gbẹ́ni John Adérẹ̀mí Abíọ́lá láti locate àwọn ẹbí àti ará rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ láti locate wọn tí iléeṣẹ́ ọlọ́pàá tẹ́ bá lè gbìyànjú láti ṣàwárí àwọn ọmọ àti ìyàwó àtẹ̀bí arákùnrin yìí ó dá wa lójú pé yóò tan ìmọ́lẹ̀ sí irú èèyàn tí Adérẹ̀mí Abíọ́lá John irú èèyàn tó jẹ́ àti n tó ṣokùnfà ikú rẹ̀ gan-an eléyìí náà la gbọ́ o la ká sọ fún ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa níkànnì Otasansan TV lórí YouTube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 mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn tá a wà yìí ẹni tó bá kàn lọ́mọ̀ lábúrò ní kàn wá kò ní kan gbogbo ọ̀ràn wa láṣẹ̀dùmarè lábúrò ní kàn wá kò ní kan tó mọ̀ wá kò ní kan olólùfẹ́ wa kò ní kan bí kò ní kara kò ní kan ìyàwó kò ní kan mọ́ ẹtí bànújẹ́ ọkàn tí ó kàn wá ọbẹ̀ Èdùmàrè kò ní jẹ́ kó kàn án ìṣọ́ Ọlọ́run ààbò Ọlọ́run yóò sì máa dájú lórí ayé wa ẹ̀kọ́ kan náà ni ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀kọ́ kan ló kọ́ wa ara ẹ̀kọ́ tó kọ́ wa ni pé ká mọ̀ wípé asán láyé kò sí tá a mú wáyé kò sí tá a mú lọ sọ́run àti pé àtúbọ̀tán ẹ̀dá ó ṣe kókó ìṣe pàtàkì gbogbo nǹkan tí ẹ̀dá ọba máa ṣe lórílẹ̀ alààyè tábà máa dánwò ká máa rántí pé dandan ni kú ọjọ́ kan ń bọ̀ tí a padà lọ fàbọ̀ fọba dẹ́dà fọba tó ran wà níṣẹ́ torí pé iṣẹ́ ran wa wá sáyé iṣẹ́ la dẹ́dà ran wa wá sáyé ọba tó ran wa sáyé yóò sì béèrè bó o la ṣe ṣe bó o la ṣe jíṣẹ́ tó ran wa a sì lọ fàbọ̀ fọlọ́run ọba dẹ́dà ìdí rẹ̀ tá a gbọ́dọ̀ fi ṣe jẹ́jẹ́ tá a gbọ́dọ̀ rò wípé ilé ayé yìí asán ni ẹ̀yin náà ẹ wo gbogbo dúkìá tó ní ẹ wo dúkìá ẹ wo gbogbo ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni yìí ẹ wo gbogbo tó máa ní nílé ayé kò mọ̀ sí kan tó mú lọ síbẹ̀ ẹ̀wà wo tó wá gbẹ̀yìn rẹ̀ ẹ̀wò kú tó kú hmm. àṣé orí ọ̀tún orí ọ̀fẹ́ ni kéèyàn ó kú kó rẹ́ni súgbà rẹ̀ kó lójú orórì kó ní sàárè àṣorí ọ̀fẹ́ kan tó ni ẹ wò ó ẹ wò tó gbẹ̀yìn ẹ̀yìn Mr. John Adérẹ̀mí Abíọ́lá ó hmm, lágbára ó lágbára o wáàsí ń bẹ nínú ayé wáàsí ń bẹ lórílẹ̀ <laughs> lórílẹ̀ alààyè lórí lórí lórí ẹ̀pẹ̀ hmm, ẹ bá fẹ́ kọ́gbọ́n ọgbọ́n ń bẹ nínú ayé ẹja ṣe jẹ́jẹ́ ẹja sáré ọlá ẹja sáré ọ̀rọ̀ mọ̀ níwọ̀nba torí pé àsánláyé kò sí tá a mú wáyé kò sí tá a mú lọ sọ́run ẹ̀kọ́ kan rèé o èdè akọ́gbọ́n ń bẹ̀ torí pé ọgbọ́n báyìí lòun gbogbo ń kọ́ni àwa ti wí tiwa o lórí ìkànnì Otasansan TV lórí YouTube ohun tá a gbọ́ ohun tá a rí là ní ká mú wá fún yín lórí ìkànnì yìí ẹ máa bá ní ṣíà fídíò yìí kó lè bá káàkiri àgbáńlá ayé kó tó lè káwọn tó bá ń wò ó tó bá ń gbọ́ ọ kán tó lè máa fi sòdiwọ̀n ayé wọn kán fi mọ̀ wípé jẹjẹ làyé gbà àsán làyé kò sì dáa mú wáyé kò sì dáa mú lọ sọ́run ọba Èdùmàrè yóò máa fi sọ rẹ̀ sọ wa yóò máa dáàbò rẹ̀ bò wá ṣe ó lágbára ó lágbára mẹ́wàá ń ṣẹlẹ̀ dúdú níyàn ẹ ṣe a tún pàdé láìpẹ́ láì jìnnà nígbà tá a tún mú tuntun míì ìṣẹ̀lẹ̀ tuntun míì tá a tún mú wá fún yín lórí ìkànnì Otasansan TV ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.